dasaru ho ibo ihana ke anyi awore hinon in ho ho na era 2017 eh kitaba ni ana shajin in wani shabe ana wi tamamul minna fi fiki kitab wa sahih sunna wani da ta ana wi kitabu tahara dai ka wani ne nyiman ana wi kitabu salat we ana ka akwogo in rai ameme kusala

dɔka salatu lugatan awori sana hisala lugatan ina kura yani aka ka kana ina kura bi ma'ana addu'a domin ni isana se aka sala on mi ni addu'a dɔka qala ta'ala umuri annabawan ana kaka wa salli alaihim inna salataka sakanun lahum wa baduwa wa yani asolatu hunna sala na bele na wa wa ko sala yani wa badua ya wa agoke adua wa ba wa ayone tawe wa dak wa shar'an ama yeska ya ju sala shar'an in sharia ata'abudu lillahi ono we oye kalilo mo subhanahu wa ta'ala onna baban bi aqwali ilaika wa af'al atukara ma'luma anaika ayah muftatahatu bitakbir anaika a nuzi salonno daika kabara esi nyima esi nuzanin yani takbiratul ihram doka muhtatima bitaslim dale ezi salonno da meta hunan da zete lele oyi salama den ila sana se wa hukmuha yani salonnon oyi kwan sabe okale anaika odo dainan dɔka salatu wajibatun bil kitab wa sunna wal ijma isa loiko ile ile suwawi korokon lili ile na ka obe bil kitab hon qur'an wa sunna ati sunnun to mori sallallahu alaihi wasallam wal ijma atoiko go ono yene ahanaika ene jatina naika ene na jatinile evoro yokumori kai e, wa kujisi hunile ono sako wala dillatu ala dhalika kathir ire irubire anai ka obe nire ono anashoje ka ahano me abba bobe korokon okororo azkur minha ma moita mai painan dak awalan oni papan min alkitab anai ka obe nuwe yani anai ka obe no qur'an qala ta'ala umulana nababan aka inna salata kanat ala almu'minina kitaban mawkuta awo risala yoko morihen ne ena ka enne ka kene do allazina yusaddiquna allaha wa rasula ena ke ko hilela yani lena ka umur subhanahu wa ta'ala atonton aka yi enwuri mezene kitaban mawkuta ile yobe na ka iba chere do wa babu tura resun ahana be kataba yani bi ma'ana shara'a amma subhanahu wa ta'ala ora me sharia ko mori yani kai salonon e beda ko ila ila so we kenne ko doki sanayan ogo wa mina sunna inile anaika o we honi sunnan to mori sallallahu alaihi wasallam an umar radiyallahu anhu anhu anhuma adahun we abdullah ibn umar umuri na ile na iba anna rasulullahi sallallahu alaihi wasallam qala kipadaktara ntu mori mori me ngora dala mo haya kola o ka ke bunyal islam ala hams islam onon a da tere so sahe shahadatu an la ilaha illa allah on o mi benun ka enyo mo subhanahu wa ta'ala ono za shahe ke tere so zaida ake allah wa anna muhammadan rasulullah awela ni muhammad sallallahu alaihi wasallam dai ka on o mori oneben wa ikomu salat ati oisho je yani isala upehi oni akwa ndodo osho je wa itau zakat atoinyi zaka wa siyamu ramadan ati oibau ramadan wa hajjul bait atoihi ilihi umuri subhanahu wa ta'ala anabe kaaba liman istataa ilayhi sabila ona ikonyu kata uzana na nwa dodo ele nyu hala inan daga salisan ogwahota al ijma' أنا أنوبي أيتلين تبي أنا أنوين فقد أجمعت الأمة أقل أمة قبادة أنيتلين تبي على وجوب خمس صلوات في اليوم والليلة أيوة بابو أنا بابو كرة كسالة أو به إن أكوه أتي أدو ووجوبها من المعلوم من الدين بالضرورة أوكي أيوة ليلة سنة ليلة سنة إلى يوم أنا إكايه aye ina dini kai bobboro tulozi kon kunya kolo yen ga kono now wa ka wa kusala do kono kisala babu ele sonon nan doki sebi udi e salonon doki as min akidu islam sala o ini islam anaika ọnọ bi isana ka asaasi ivenu eiba ọnọ ka ọzọ me anabi ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah ana mi doke awon asasan liza agwabo lamma arsala nabi sallallahu alaihi wasallam mu'azan ila yaman on to mo ni sallallahu alaihi wasallam on me to to on me ko kwete yani mu'az radiyallahu anhu warda kone kurana hi yamin qala lahu daka kai

rasulullah doni wonto moriyo no sallallahu alaihi wasallam yani wa fi riwaya awwalu falyakun awwalu ma taduhum ilay an yuwahidullah yani ni riwaya ni dai ka no meben ese papa no wa hera nan ono be ka enne ko mori denne dowe mo zona wa taala tini konya ko mori yo be tere enwan o mori yo bo mori na ka e na ana sere na yo omori oni di any intermediary dɔɔ wɔrɛ yɔda oni di wòlíì oni di sehu yẹn wàá hẹ direct àwòrẹ ìjọri hẹ náà hẹ fẹsẹ sọlá ka ìbàdí ẹni fẹyìn ní kọrí ibùdó àwọtá dá ìdá dá ìjọri hẹ mọ ọhúsàm láka máa gọrẹ tẹ ojú dimi dimi So when in the intermediary, do i go to Umar subhanahu wa ta'ala. Donc ana ka son umme kaya da wala muwa shay sana hi tauhid wala sayala. Fa inhum ajabuka lidhalik o ka ana be ka enne tuhi enne zeo onye ka man muwa ora won re ona dure ka ehie ya hada muwa si tauhid da nya ka ke wa si tauhid yani dibola ai e da ka ki tauhid sa kwaka. دوك أنا بكا أمان لي وديرا دوتون فعلمهم أن الله افترض عليهم خمس صلوات أوكا أو بلمنا دو مكنة دو رزوة كما سبحانه وتعالى أرى ما أباب سراوة لسو خمس صلوات إسالة إيه في اليوم والليلة إني إراهو أتي إنكو إنا أردو أتراهو يعني أتي شهادة you now come to the level the second level and a level of salat doke al hadith hadith anan o oh godo uh, ama e hono non na mahalu shahid anu kono se e hono so do se mai pani boran ya no any buhari watch can you see the complete of the Hadis there dok wala hada tilason non faman ankara ujubiha ona ayo balema do do ton ujubiha o wile ile so ana ko wile ile kana kafiran murtaddan yani kawiriyobin dola mirida huna dinanon ana kawai doka babbabin dok wa hadha la hilaf fihi bayna ahlul ilm yani osani kan enyi enyi egahi ina kani ono ye ni nire non kai ano me enyi ono ya na aka wa man me yani ono no in islam wa innama waqa hilaf fimman tarakaha takasulan ok ibe enyi egahi ina kani ono yene ono ono ka o na wi salono dai ku woro cho na won ono ai ba ko and ore ba ko ono ra ba ko awo meme di zuhuri na de asri na magrib na di shai nan doke wa hadha al mutakassil hadha al mutakassil awila na ka onu woro imma an yatrukuha tamaman la yusalli abadan hatta yamun ile ono no dɔn na awɔ gaba dɛ ya ɔlɛ wa bale ma ko poro ɔba na kusala dɔ sɛ tɛtɛ wa imma an yusalli ahyanan a bɛ kɛ ɔve kaye a kusala ejɛn wa yatrukuha ahyanan ejɛn dɔ ɔlɛ na awɔ ejɛn ɔko ejɛn dɔ na awɔ dɔ ɔko fal awal yashmaluhu hadis ok oni pape ɛlɛnɛn hadise anabaan ɔ kurɛyɛ ne go an hadisa na onawe oika onontomori sallallahu alaihi wasallam onoki al ahadu allazi bainana wa bainahum as-salat okatete anaika o ina aka na irowa yani mushrikene onawe as-salat yani okata naika anyi ina aka na iro oniti jemuye onawe as-salat faman tarakaha faqad kafara ona anaba nabi sallallahu alaihi wasallam do kwon odonno ora na kamao dɔk wa yashmilu kazalika kɔlu abdullahi ibnu shakik oke abo melebin yani ɔre zere no ile ona ike abdullahi ibnu shakik al-ukaili yani atabi jalil oka kai kana ashabu muhammadin sallallahu alaihi wasallam awe ke asabi on to mori yani asabi ani muhammad sallallahu alaihi wasallam la yarawna shay'an min al-amal tarakahu kufran illa salat oke enyi sana ka enere enyi sana ka enere ka oyi na abo onoda na abo o shoda makamao o shoda tuhuni adinya nan ebe sala dako ama sane awere ozaku huwa alladhi yatruku ahyanan ana ka o na sala ta ijanye wa yusalli ahyanan dole ko sala ijanye la yakunu kafiran akọrọ na ọmọ wàrọ na kamao yani ọmọ bi kawiri ana ikọ to da hun islam Li li'annahu agoka laysa tarikan bil kulliya olonon ona bisala dai ka abana wona waditen bal huwa lam yuhafiz alaiha ananyo bikai olonon salana ko o siri fa huwa tahta al wa'il olono do yurvi waya anaika anyoya anaika awasere wa in lam yahkum alaihi bil kufr odaka dai ataka kai kahuriyaben kultu de adil ibn yusuf al-azazi ọkọ wa yashmiluhu hadis ubada ibn samit al-ati enwuri mi ayẹlẹ yọdọ nọn yani ọ ina ayẹlẹ e, ina ẹni hadis ubada ibn samit al-ati ana ika e, hadis ubada na wali samit ana abawa bede dọkẹ ilẹ sọnà wà nasẹbẹ adadu salawatul mafruda ele kan ya isala na ika e, ọ wa babu dọkẹ asọhe ana jetere alladhi dhahaba ilayhi jamhurul ulama anaika oporopo inanoye onoye anaika ene ruhun enenenan ka anna salawat al mafrudat khams awel salanaika al mafrudat abba babin khamsun ehyabin wa dhahaba hanafiya de ema mazhabi abu hanifa denenan kai ila ujubil witri aidan kisali witri oyko aba bawe ka akwa akwon dok wasahe anaje telehu inreonon mika anya gahina anaje telehu inreonon ma dhahaba ilahi jamhur onowana ka oporopo inonoye anaika eneroro enne inanawo dok ba nana ibn malik ada hono be anas ana malik radiyallahu anhu ana hono bizar radiyallahu anhu fi ama kala ini oihurehi anaghị kọntrọ mọri sọla alesalam ọhụrụ maka na ṅụ eh, jerusalem dọkụ sefame miraj wafihi danyi na ninkolu nabi sallallahu alaihi wasallam oyi ka anaghị ka nibi ọkaka ya faradallahu ala ummati hamsina salat ọmọ sọna wata ala ome ababuturi al'umma mere so isala anaghị ka ọ nini ebara ya ni 50 doke fadhakaro hadis illa an qal do mo ita mai hadis no por hadis ya na ka yara jo mo roro por do ka kai e, farajatu ila rabbi don bale mani tu mo na badari hanen faqala do mo ka kai e, hiya hamsun yani ehyaben wa hiya hamsun amado be ebare on ma la qawli ladaya ama bala ila ka na ko ide mo mo wa ta'ala ehwa ko na ma dunyu tusika e wa ko yani ebare on dɔki an abi muhairis an muhdiji ah, euh, a da hɔn bɛ adi muhaizir bɛ ani hɔn wɔ al muhdiji kɔɔla a ka ki ja a rɔjul ila ubada ibn samit a nyu jɔn nɔrɔ ana yi ka ɔ bɛ ti ubada ana wali sami rɔja allahu anhu umolu yi na yi a kɔɔ dɔka ya aba walid ɛwadi walid inni samitu abba muhammad al

iftaradahunna allahu ala ibadihi awari sala ehe omo zona wa ta'ala o me na tire su ori ha ne su kai enne ko dak fa man jaa bihinna arzatulaza Salonon, o shobe salonon lam yantakis minhunna shay'an istihfafan bihakihinna ele bani sojji hainan eni sa le hionon eni so ha ene enan yanda e, ka bo shi wo ha ki sa lo na wor ko no sewe do re ba sho we ame wor ko muruku an etere o re ba me onam do ke enyi ha ki an sana e ka ha ki eri ka manu men okay na inna allaha ja ja'ala lahu yawm al-qiyamah ahadan an na janna na-awọta omozona wa ta'ala oba mokatitere ka onomozona wa ta'ala onu ba me ke ngiri ma da no e ka o oh, seruman o oh, she o oh, man amma ke mas nke zan ke esala ba me ya babun amma me ya babu e ko mo danyu mo na e ka reje ton azman ki me ya bere ora hono babun dake wa man jaa bihinna ordana aba salono be kodin takosa minhunna shay'an istifafan bihaqihinna ọrụ ajọ ha hụ na nise nyenyi lili oishi iwo sebi ha kisala na wọrọ kọsibe ọrụ ebe asọ be lam yakun lahu inda allahi ahad ọzọ nọ onye ọkatịte ido mọsbọ na wataala insha a azabahu ozo mori sọgbọ na wataala dọsọ yàrá wa insha a gọfarọ lahu orí bí zọmọ sọgbọ na wataala dọjẹ ibe ya ina akọbẹ na kẹ ọmọ ina rẹ sara. yere o ina buda uda sina saya tibnu maja ka wa amma ni sele numule na dawa nyang sel salai na ndoko wan talha ibn ubaidullah radiyallahu anhu ala ah, da hono talha ana wazi ubaidullah mulu ina ila anna arabiya ata nabi sallallahu alaihi wasallam anya ah, ni albawa ana iko betu annabi فقال يا رسول الله دوك وانت مولي صلى الله عليه وسلم ماذا افترض الله علي من الصلاة سابي سنة سابي سنة كاي ومولي سبحانه وتعالى او ما بابو ترام لسوين صلاة فقال دون تومري كاكا خمس صلوات أن بيصلوا فيهن قال فهل علي غيرها أكو كوني أوسا أنا يكو بابو ترى ملسوني لا يصلى أو بابي لمي أو فيهنن قال لا دون تومري كأي إلا أن تطوع أبوه كسالنا كاي إسالنا أي بابو دوكو إسالنا فيلا يعني الحديث حديث أنا يقول لك أما محل الشاهد إن أنه oyi kaka sala ehe ama babatoro leson do arnarba ono honto mori sallallahu alaihi wasallam ba ko koynya na vete a koynya na baba wele mosono honto mori sallallahu alaihi wasallam do ka he no ba ka ni sali ala ka babatoro leson doke wakọluhu abu muhammad ka kazaba abu muhammad were ọchịrị ọnọ ọ ai a ama eboro na ebo ebo huwabe ina na enwen e yani onye iko manika naam loke ila sana sa fadilatu salat wa targibu fi adaiha obanye e sala ati oikuo hela enes kolokwe ini oisi sala nove qala taala umuli na nyina bakaka innama ya'muru masajid allah man amana billahi wal yawmil akhir ọka were ebe na ka ya amụrụ e ya asụhụ e ya ahụrụ arịwa inu malasi yani um, e jugu malasi e ya asụhụ inu e malasi e ya asụhụ inu e malasi inu ma ọrụ ọrụ ebe na ka iman amana billah enne dowe omori ana ikono ne baba ni wali omil ahir ati ekwe yodere ma wa kama salata da ya sho je sala wa ata zakata da ya ni zaka wa lam yasha ila allah e ni se ya ahura aki o mɔsɔn na wata ala ne ya ŋo e eh, ya sɔda do mɔsɔn na wata ala dɔke fa asa ula e ka an eh, ya kono min al muhtadin e ya la e ŋuri mi e la na ka e ma ne ya e ŋuri mɔ lɔ nɔ na ka e ne bolo jode dɔke anabi hurairata radiallahu anhu ada abhrira bụmi i nairi kola a ak sa m t osụl la hị sallselam yacoo matoomoo mewa dr mha ackuo maka aki arotm mmere lo aa aha dbab hadikum ana ke anyekwuh n bnni ozo yzi ya yatasou kula ya mn ha sam nokwuhinnd ahụenyi nan ụpehe na ekwohị atarahụ hal yabqa min dirnihi shay'un a ko kunyi dote ana ka o ine wona na bete ana ka o hunye nene o hunye modo o hunye moruwa o hunye jamana ngo jo yira ngwete do hunye do bana sun qalu de asabi an la yabqa min dirnihi shay'un a e ko kunyi sa bete ine wona ni dote qala lok fazalika mislu salawat alhams o we enwuri ma apejuwe isale upehe oyokon yamhu allah bihinna alhataya umuri na ka onne babani o si nyeya isana ke ahe akobe dakwa mana dirn awai ka ke dirn ona sabe san yani alwasa o min idate o etiche dakwa nabi hurairah radhiyallahu anhu adahu nabi hurairah umuri na anna rasulullah sallallahu alaihi wasallam qala ibaraktarun tumuri umuri min dala mo ha o ka ke as-salawatul khams awel sale upehe oye wal jum'ati la jum'ati ati jume nyina nguni jum'ata sa kafaratun lima bainahuma oyo wa be ni sana ka oye na malam nene ma lam tagushul kaba'ir ana ka orono oye nguni ya ime so wa ma leku sala sala nyina nguni sala sa jume tina nguni jum'ata sa amma tuna wa o si nya ko da ko le ya wa لك وعن عمرو بن مرة الجهني adonu amru yana wuzi murro ani juhani kola oga ki ja arrojulu ila nabi sallallahu alaihi wasallam anyi jonaru ana iko betu annabi fa kola laki ya rasulallah e won to moni sallallahu alaihi wasallam ara'aita in shahidtu an la ilaha illallah wa annaka rasulullah okay won to mori umu mere ana ika ma mi benu kenyo mori ana ika oho heke aki allah enyo mori ana la sha ke itele so da aki allah dimi dibe nu kai ewo annabi muhammad sallallahu alaihi wasallam on to morobe wa salaitu salawatil hams awere mona dima ko salo pehen wa adaitu zakat zakatu diminyo wa sumtu ramadana wa kumtuhu dimi ma ba ramadan yani oyele kwete inan oy kusala dima kwete e mara arisa daika bawore ham kama bari suhurun faman famin man anna o ka ana be kam mana ma besenen ezeme eneme nan eneme be den kawala da ne bika mina siddiqina wa shuhada o ina na ka enne kire da de da ka enne susu shahidi ina no yan ya no so ka o iseli salanon abe ati o yin zaka o ba ramadan do ha kwete kusala na nudi anaika ka o so ka hele na dako an abdullahi ibn amr radiyallahu anhu adahnu abdullahi ibn abi amr muru na ila anna rajula ata rasulullah sallallahu alaihi wasallam an janaro ana ko be tonto muru muru mo ngona dare mo haya fasalahu an afdalil a'mal do hose inni anani bani hono kara فقال دون تملك الصلاة النبي صلى الله عليه وسلم قال ما وقال لما نرى قال الصلاة دون تملك الصلاة ثم قال ثم ما أول ما نرى صلي كتو قال ثم الصلاة قال من دوت الصلاة قال ثم ما قال من صلت قال ثم الجهاد في سبيل الله قال من دوت أي كورا كتوز مولى سبحانه وتعالى تقوى نبي زار رضي الله عنه أداه أبي زار ومولي نايل أنا نبي صلى الله عليه وسلم خرج في الشتاء النبي صلى الله عليه وسلم أوتوه إنه مغو والورق يتهتف دولك أذي إراس هو نتبهته فقال لك يا أبا زار أو أدي زار قلت لبيك يا رسول الله دمك أمي أونت مولي صلى الله عليه وسلم قال لك إن العبد المسلم لا يصلي الصلاة ترى أولي يكون مولي أباك صلاة يريد بها وجه الله يريد بها وجه الله دايكا sala nono سي eba ko kono ako ako kana na wan rako a ko sala nono o si yu mori subhanahu wa ta'ala fatahaffat anhu dhunubahu

umuri ina le kola ka kisemi to rasulullah sallallahu alaihi wasallam yakul ma wonto muri umuri mo ngona dole mo ha o ma ka ke ma min imri'in muslim azaba ni ozainu ko muri tahduruhu salata salatul maktubat dana be ka isala babu otua yani umisala babu otua fayuhsinu udu'aha alwalan do metere yani ebo me anyhow wọn mɛ kama fa alahu rasulillah sallallahu alaihi salam azuma kɔntɔn mori ɔmɛ mɛ ma lɔlɔ wahoso eha dɔle nyi aŋwahiu mori yanni ɔ aŋwahiu mori yɛ n'ayi ka yini salɔn nɔ ka so mɔri sɔmɔna wata ala isosi ju yɛ nɔbɔ nɔn ka alɛzina hum fi wata ala ɔkɛnɛ ka wata ala. Wa ruku warruku'iha awlemono ruku'an dole me telen yani oso boku dunku do me asman ki amejiwani kame saka illa kanat kafaratu lamma qablaha min az-zunum ake sala anaika o kwan o boyobo eni sanaika ora so dowede eni ebe malam tuta kabira ana beka e ishobe ibe naika ibe de mwaben wadhalika dahru kullahu anomeben eni raiga badaya nini abera dɔkɛ wa abdullahi ibn amr radiyallahu anhu a dɔhun abdullahi ibn abdi amr muri na rani rasulillahi sallallahu alaihi wasallam mun won to muri muri mun wa dare mo hay annahu zakara salata yawman on to muri sallallahu alaihi wasallam o mo ta mai sala ko nya fa qala lakin man hafiza alaiha o ne esere isalono kanat lahu nuran wa burhanan salono ba bitu huiyo wa burhanan daika ono virvilai yani uyetilai anaika o silani jen wan najatu yawmal qiyama do bi sanaika owa moyo wa owa meka o haunan kata eku yawmal qiyama akwa man lam yuhafiz alaiha aratura naika o siri lam yakun lahu burhanan wala nur wala najat ezena ozawa ni yo urubilai ezeba ni yo tehwe ezeba ni yo oiha wakana yawm alkiyama maa korun wa haman wa fir'aun eku yawm alkiyama do ya pe koruna ati hamana ati fir'aun wa ubay ibn halaf ati ubay anabozi halaf dok wal ahadis fi fadli salat okaweli hadis ana ka ebe inire ubani sala kasiratun enneroro wa fi ma zakarnahu kifayatan liman wafaqahu allah wa anna ewa pana ka ya moitama nan ohwo yona ikumburi okwo jiri domo gwotora iresu ele sono na no no be ala man tajibu salat yani sala no ne mani juwe ndile juwe sebu den yele juwe sebe akale ana da yele juwe yani sebe obanyan okay eno babu torare so tajibu salat ala al muslim akil balig okay sala o oh, babu tore ko mori anaike akil o oh, nyiro ire e sono ogu balig dora rehu ويشترط في حق المرأة دنيدو إن لأي أونيني الطهارة من الحيض والنفاس أنيني هوني أني هيدا أتي أني أنايكا أوبي أوبي منايكا أزورا موزي لكن فأما كافر أولا نايكا أناكا ما وابن فلا تسيه منه صلاة إصلا أجري هونبان صلاة أولو ذا هونبان كوكو donc sawa'un onyonyowen kana kafiron asliya aw murtaddan yani onon kahuro boro awe deben yani kahuro na ka o me horewe han o idi islam da awe ka wato honi islam ono me dure kitali kan al kafiru asli o kahuri ina ka uyeta uyeta kahuri awe na chati kahuri huwa alladhi lam yadkhulu fi islam ban ono na ka o ingun islam dan wa amma murtad aw murtad fa huwa alladhi aslama thumma kabara ona ona oh, ka o di islam wale mo nodo wale matinya kama men ona lo kili annahu laysa min ahli al ibada agoka oronon o oh, ini orona ka e o oh, boro tora ka e o ma heke wa ko tagoda ma fi hadith muaz radiyallahu anhu aka yala sada we deni e, ina hadith muaz mo na ile indama arsalahu rasulullah sallallahu alaihi wasallam inu mana kontu mo ri wa to ila yaman ni to yaman ne قال له دك كيف فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله جوا وسبا فنا كاي وهذا أن نحن كوا دبي نكاين سنا هو كاكمولين أن محمد صلى الله عليه وسلم لا يكون أبين فإنهم أعجبوك لذلك أن نلتوه نسنا فعلمهم أن الله افترض عليهم خمس صلوات دو كاي وكاي دو شنو بيوا كمولي أمي صلى بابو أو بهه o oh, me tora wa ile sal hadis hadis ana goda uh, asma kema dira ka asan dako amal majnun wa sabe awela na ka e chiwu ata na ka obi yawen fala yajibu alaihima e baba wa tora na ile so as-salat yani salaiko lamma sabata fi hadisi an ali radiyallahu anhu agusa na ikore hepete ono wa hadisi ali umuli hinali anna rasulullah sallallahu alaihi wasallam qala kibadaktalo ntumuli umuli omengona dale muhaya wakarufi alkolam ani salasa o cerisa amara ji shoko da amara kuri wa hele yarneta ani almajnun hatta yafiku ona ika ekibu hatta yafiko polo do harahu nugwana no polo de yanu hweko no kuchubu yani ona bika inugo ichiyo inani e baba we kwa kusala doko wa ani sabi hatta yahtalima ati ozwei anaghịkị abịara abịa ebe ọrụ arụra yani were oitu oi kaka ya moda ewa muru alada bi salat wa hum abna'u sabi ashar wa hum abna'u eh, sabi sinin wa moda eje ni ken na kusala ịra ihe mba. irahimba wadribuhum ala dhalik wa hum abna'u ashar duwe tuwa go ya no eje na-ere agura e o ya yani sonon oh, eh, o isi meka o ye we ngo asai kai wa mozi we masudo ka anyi sala ijo wa ko jo no ko abira dira sala de ye dako amal haid naam doke wa ni naim awira na ka swara hata yastaikizu poro do hara ana ko da swara o ye ha laysa tafrit fi nawm yani enyi ka ozo zatulete ini aroiso inama tafritu idaman yakza yani oida tule tebe na idala na ikai, ene heha ene swala umisala pala hudena abo polo dumon pala hu na aka kora sala tule ten dako amal haid wa nufasa awela na ikai, oyni heida ati anyi nifas falamma sabata fi hadisi qawluhu sallallahu alaihi wasallam akomele yebeta ini hadisi oyka na ikontu moni sallallahu alaihi wasallam aka alaysa idha hadath lam tusalli wa lam tasum an kebe nye neni ijin neri heida ennema kusala ennema rebawe amma numir bi qada'i sam wa lam numir bi qada'i salat kama qala aisha radhiyallahu anha amoda eka awoni ya arutan yisha amma ode moda eka na bikaye anyị anajowo ini sala ya bedo bare matinyo sebe ila no na sa okitambihat wa mulahazat ono keka atisana ika awar kaya fi jimu awalan oni papa yomiru sabe be salat oka moda yuzi ko kusala wa hum abna'u sabi sinin ijenne wazira hemba wa yadribu alaiha wa huwa ibnu asir de tuwa ijenne wazira yao لما ثبت في حديث عن عمرو بن شعيب أثم كم يهبت إن حديث عمرو بن شعيب عن أبيه هون ودن عن جده هون ودن بن قال kake kola rasulullahi sallallahu alaihi wasallam on to muri o kamuri mi ngoda dore mo haya murru auladakum bis salati idza balagu sab'a wa moda ije uni ken ne ko sala ijen ne ra gura himba wadribuhum alaiha idza balagu ashara duwe tuwatinan ijen ne ra gura e e oda ne ko ko dak wa farrakum bainahum fil madaji duwa mi ehahi ina kanen ne ine ahana ika e yaso yani ne ra gura e o asokole ka onoro onro nyinne ay ka be ko baba isu ba hura de ba mara ranya ngon eh mukumbe abanyu wele ndo to ya na wanye ne do yo ana wonoru da ranya han secretly sawe onto mori abo iza balaga sabe aw aslama al kafir o ka ana ora avera ya nora balaga abika wura islam aw taharat al haid wa nifas abike anyi haid oje abe anyi nifas qabla huruju waqt dum misalan no doba kore bi miqdari raka'a da ka e horaka keno kutoro wakon fa innahu yajibu alaihim ada'u hadhihi salat o ka wa babu turawa ile soka en sisalo no we li qawli sallallahu alaihi wasallam agwa ka na ikontu muri ka muri mango ha man adraka raka'ata min as-salat o ne turaka onya en salat fakad adraka salat isala no ore twa yani ana bika umo etete ehu sali asri owe umisali asri onye umona asirete ana bika ozotu umona kuwote do misali asri kwele ozo nya nkura ka konya owe burunan antu moni sallallahu alaihi wasallam awu kura ka na wago ozo no owe kusala no tenume ana ko mona wo yasa ilaika an tusalli raka'atan kamilan yanu manaban o ganenwu o yi kusala sale ana ike raka onya o yi wuru owe ana gon wanya nkwa inan ebe oise si benye teka allahu akbar allahu akbar ewa na yaka dakwa rahaba ba'da ahlul ilm dani fa ina noye enana kai enena ila annahu tirazu kai law adraka miqdaru takbiratul ihram ana wika odonon otu oza ehopona hume eh, kabara e papa yani takbir ana ka oda se misa enyi fiye wan okay lazimatu hadhihi salat isalanon e ora babo ya dok waraje anajrihu ma taqaddama li zahir alhadith ono wana ka asda wi agu hadith na hure to henere no ka ana wika ozo tu raka ikunya فقد آه فقد أدرك صلاة إسألنا أرور هذا والمفهوم المخالف من هذا الحديث يعني أي أنا بيك إيرانون أوكي من أدرك دون ركعة واحدة فهنا أيكا أو تو إسنوتو أو ويهني ركعة كونيا فلم يدرك الصلاة أرنا صلنا أولي بيتو إذا أولي بيتو ركعة ونيا أنا أيكا أو بوي برو يعني أبي جماعة كلام now we are talking about umme sala yani sala umono umono sala o oh, nyuma na kase kwa ko umono nyangu se ko da kai sala non wa ko to no man doki salisan agwauta la yu'ammir kafir idha aslama bi qada'i ma fatahu qabla islamihi o ko ma modai kai huri kai o suti sala anai ka ojo wo to do wal islam li anna al islam yajibu agoki islam wala mugubagwana ayyamuhu abikole nyeyo wa yahdim ori igwo kole ma koblawo isana ka obe tobe dida oba islam waliana nabiya sallallahu alaihi wasallam ago kan nabi lam ya'mur adam min mimman aslama o moda ya in ya kunya ina da nyanyi ana ka ne islam be kodo isalawat e ke ni suta isala e na ka en ne rutan ile ile وفي صحيح مسلم من حديث عبد الله بن مسعود وقال في صحيح مسلم من حديث عبد الله بن مسعود رضي الله عنه قال قلنا يا رسول الله يا كنت مولى صلى الله عليه وسلم أن أعهز بما عملنا في الجاهلية أبا زي أبا سوياري إن إلي أنا كيامي إنما أنا كياسي إنما رمائي يعني are we going to punish for that أمان هنتو مولى قال دوكي من أحسن في الإسلام

sako man asaa fi islam ona ale di islam ona di islam men ona le chawen ona di islam ba masun ona di islam ba masilin ona di islam ma ko da soga ona di islam ona kai ukora na me gero amal salih okay akhadha bil awwal wal akhir abaza lele ukora na wana me inu dibi odelema atona wedeleme umule nabo yabanya mukora ida ona ya medo bi do dɔki kɔla ibnu taimiya rahimahullah alayhi ibnu taimiya muri ma yan baya ok al ilam ya kaye anna salata tanha anil fasha'i wal munkar awori sana hisala bu yadan hun rayre koise wal munkar atilena kaire diyo diyawen kama zakara allah ta'ala fi kitabi anna kumul subhanahu wa ta'ala amma metama nunuwan wal abdu idza lam tanhahu salatahu anil fashai okori hoya do uyoyon isala na ko anil fashai hun ila kene kene wal mun ila ila ko isa wal munkar ayira na kiri odiyawen dala zalika ala tadiyehe li hukukiha oko sono sozo ka ozono isala na ko e ko etere anyi soje ha ini haki isala no anaworo kosebe ewa kusalan ewe ileke ewa kusalan ewe ile ko isa ewa kusalan wayla ga kawadi islam bo ya we girlfriend awe wele ko washe ko rewa okay ana we ke o mane ono so wale ma je mu salaw ke anye en kata ana e ko ina ndo correct ama inda inda kasiru min alladhina yantasibuna ala alislam alyawm inda adharu na kizu islam ina jen as-salatuhum la yanhahum anil fasha salana yako oiwa hona hona le koise يعني لماذا سمع له مانيا ليقولك قد نقص قد آه، قد نقص أو قد نقصنا حقوقه يلا جاها حقوق آه، حقوقها هكيا نايكا أو إن لا يصير نور كاسبه دك وما حديث أولي حديث ما لم تنهاه صلاته عن الفحشاء يعني ما لم تنهاه صلاته عن الفحشاء والمنكر لم يزدد من الله إلا بعدا awere ana anaghị kasala na-akụ olibi ihe ọhụụ nile ilekọ ise olibi ihe ọhụụ nile kenekene ikume ọkisalan enyi sọda atụ ya aki oyin o omozmọ na wataala fahuwa hadis layasi hadis ọbịa na ikọ ọjị etere wasalatu la tazidu sahibuha bu'dan salana da ko oma mekaye orona tinu na wataala hunaban bal alladhi la awela na ka a kusala ono nyubani na ka o makwon wa aqrabu ila allah minhu da ikono le guro mo subhanahu wa in kana na ka kusala oni biawin yani o onya kamao sana wana ine ahkamu salat da ki babu bana salat sala ake jamu mikot ono be oy kogo e mikot oy ka umme wa huwa al qadr al mahdun li fi'l min al zaman ono be ehi ana ka joche riro e mukoro inume yani waqtu zalika kaza waqtu hadha kaza yani umme sonone ana ndo ko mona ke a joche yani ono oy se mukoro min al zaman ukoro no danyu mona ka odara semen qala ta'ala amulana mbaka inna salata kanat alal mu'minina kitaban mawquta awel sala yoko morihen ni yana ka enne dawo kitaban ba telen mawqutan danyo me ana ka a chere a jote ka o mono no woro ka sala no na se koinan dako fi ma yali awel na ban ba'dal ahadith yana no paini ahadith allati hadadatu mawaqit salat ana ka o jote o jehito umi sala ثم تبين بعد ذلك تفاصيل المنادات بها هي أول من كل وقت يعني أبوما وما يتعلق به على هذه أيسان كأوزو جاء إن إيه أنا كاي إسالنا أني لكن جابر بن عبد الله رضي الله عنه أعلاه جابر وأنا وزي عبد الله أمره هنا أن النبي صلى الله عليه وسلم جاءه جبريل okibala tala nebi omuli omengona dala moyhaya malaika jibril obitu alayhi salam omuli omoyhaya fakol doke fakola lahu doka ayon kum fasallu kwete duwa kusala fasalla zuhuri hin nazalat shams on to mori sallallahu alayhi salam on riyo da kusali zuhuri inu monaika oy me mani je over directly overhead on man sinyi me kizina summa ja'ahu al-asr aw lamana dumi asr fakoola kun fasooli nden ɔn tụ ndee maale ka ji kweetaw a kwaa fasoola asiiru hinna fasoola zillu kulla chee en mislihe ɔn tụ mori sialaa alay salam dɔɔkụ sali asiru ɛnụ mɔnaị ka yi abisanaị ka ɔ ɔnye ụhụhụ abisanaị ka ɔ ɔnye mmɔmɔ yani ɔn mɔmɔ nn ɔ wa tɛ ɔ ɔ wa ɛ yra ɔ ɔgɔdɔ n'uwata duu kanee gɔdụ mmɔmɔ nị ebe bụ ɔkụrụ yaa na yani waasiru la mɔ ɛbɛ ba bɛ n'ayi ka aka ɛwuru mɔmɔ awɔ ɛbɛ bɛ ɛwɔ mɔ n'o se ya ɛbɛ ba wɔn ayi ka waa kuma nkan ne ya na ya kan o ka weeru kɔdɛ wɔta ka yɛ ɛwuru o ba bɛ so ma ɔsi ka yɔn tɔmɔri sɔɔla alayi salam kɔkusalan suma jɛ ahol magreb ɔlɛ mɔnɔ dumi magreb bɛn fakɔɔla

hina baraka alfajir inu mona alfajiri sesema na tohe kene inu mona sesema na zete tohe awa wa wa kani ya ekuhi inu wa kani ya beba inu mawa okay dai kuma wa seben aw qala satu alfajir o mona alfajiri sin ma mana sai garahi dama no kwa bisala nan summa ja'ahu min al-god li zuhur armono malaika jibril dole be ine ne han inu mu zuhuri fakal kun fasalhu wa yatadu wa fasalla zuhuri hina sara zilla kulla shay'in mithli on to mori sallallahu alaihi wasallam do ko sala inu malaika uhuhu o mo mesa apejuwe o godi sono ore ko ben yani mo gore mona mona ka so ko sala asri sa summa awala mona summa ja'ahu al-asr li asr ben faqal kum fasalhu wa yatadu wa ko fasala asrihin nasara zilla kulla shay'in mithlihi yani do kwete do kusali asre inu manaika umomo o uhuhu isa o kura ve ugodan yani two times yani ora anyi edato ojodeba yani ugodi wa kuma nikane ugoda umoma daika achiba noven yani umomora ora aruse godo inu manaika ewu ezu mama unangu wa ni ani نعم لك ثم جاءه المغرب أول من دم المغرب بين وقت واحدا ذلك أمنا سقوا إن موارد سقوا لم يزل أنه أزيج سهونا ثم جاءه العشاء أول من دي شاي بين حين ذهبت نصف الليل إنه من أتشفي له سهو أو قال أبي كوكاكا ثلث الليل أتشفي له فصلى العشاء دوك صلى العشاء

onim eh ona kusala ona onim malaika jibril ona to mori man kusala ona ka ka kusala do kusala inan e ummono se kusala azuhri eh, papa atumono wana se ko isai e na kane ummono ona umusala non dakwa abdullah ibn amr adahunu abdullah ibn abdullah radiyallahu anhuma umuru inana na anna rasulullah sallallahu alaihi wasallam kibadaktare ijoya ọma nra jizina waka na zilu rojul ọkị ụmabọ ya ihu uju ọnọrọ ka ya asman na malam ya dụrụ asịr pol anabi ka umi asịrị ya igbehi ya ni hụnụ mọ nọ pol dụmọmụ na dọnọrọ ya kwụ ya asman kwụgọdọ na asịrị dake wa waktu asr umi asr ma lam tasfiru shams polo na ngumana eka oyo inyima yeye yanu na leku ko ta hono monu muzuhuri polo doi obi yeye dako waktu salatul maghrib ma lam yagibu shafaq yani salim maghrib on be oyi menwata awo ko ina ana tokoru o ngi nwata inu mawo yani na ina mawo dɔk wa wɔktu salatu ishaa awere wɔktu salatu ishaa misali ishaa ila nisfu leli awsat ɔnɔbi ɔyi na ŋuni acibira ho ɔbina ka kana dɔk wa wɔktu salatu subuhi misali subuhi ɔ kɔɛtɛ min tulo ilfajir umana ilfajir si jinɛbɛ ma lam tatlu shab ana polo na ŋuni ana ka ɔyɔ yi jinɛbɛ dɔk fa idha tola ati shams ana kɔyɔ ma ana jinɛbɛ famsikani sola salawdo zaajɛ فإنها تسلو بين قرني الشيطان أقولك أيوة ناجنة إنا كان أفاني الشيطان أيوة so ana ka wale bazo ko especially anda ana ka ela swala da enle o e ha ko eta ko sala be hondi be on e ko se sala ma ala mo ne a a so re ka be ja ide mi an de ba ko eta abu ko ko ko na ko wa ko ko le electricity ma mi sa ya me don ba ko eta so wea na ka mono fe ha boy se semana jine men wa ko sala o jela polo do jine ko do ma ra be ho e ho po pawo eh do se wa sala no ma o kitambi ha to no keka al hadithu awwal hadithu bapa yusamma hadithu imamatu jibril o ka ahi o ka hadisi o imi imam jibril o chontu mori ko sala

عبديت أنا كا إن ناس بقى أنا في صلاة الظهر أنا في صلاة الظهر على المشهور هذا ما كم هو ليتوه قال ابن عبد البر رحمه الله يعني ابن عبد البر أمول ما ينبع قال جماعة من أهل العلم يعني جماعة إن أنا يعني إن النبي صلى الله عليه وسلم لم يكن عليه صلاة مفروضة kọbla israel ẹ̀yẹ́nyì sálẹ̀ náà kọ́ ọba bòyọ tọ́bi dídọ́ ọ̀sẹ̀ bá húre he ọ̀dọ́ mi israel wọ̀l mìíràn. illa ma kana amuru bihi min salati al-layl ay sana ka amoda ne yo en sare raho alla nahu min qiyam ramadan en wiri mi oy ko ta ja ramadan min gairi tawkit ya nda da nyu mona ka aje to wala tahdid azala mahito raka'at ma'luma ke iraka nombira kono no babin wala le wakti mahsur en mona jato ka wala banyan kona man yani wa kuruko wa kana sallallahu alaihi wasallam akawi kontu mori omori mengona dare mo haya yakunu yakumu adna min sulusai layl o kwete isana ka o gore yani echira huyo zeta yani uzeba ina ndo wa kwete do kusala ina rahu wa nisfahu abiki achiban wa sulusahu abikatitan wa qama ma'ahu almuslimuna nahawo min hawl yani ko mori yana wala ko ete de ya ku sala ron to mori sallallahu alaihi wasallam anaika o nini irai hata shako alaihim zalik poro o kwana kuma na ko eyin ni sala eyin ni sala dos nyima dos nyima fa allah tawbata wa ta'ala wa zalik dan inu wa wa hatahu fadla minhu do mori jahan yani ubani hunu bo mori subhanahu wa ta'ala wa rahmatu ati ayamban falam yabqa fi salati farida illa hum e kunyi sabete en sala na ka o babu turuko mori da to ka ko illa hums ake ehe aname dure ke ọshawe ọma ini tali kida ọka wazalika anna shamsa ọka were ọyị iza tọla at ijo ọman jenatọ sọrọ lishahas zilla zilnu jihatul magrib ọka dune duka umumọda ọyị ọman jenebe ọyị ọman jenebe bora umumọda dai kabo ye iza na nweten summa la yazalu haza zilu yankun ọka umumonon ọje ino ije ha ọyị ọman ayi ka hele umumonoda je ha kullama irtafa ashams amono amma se kahire doki hatta yatawaqafu zil polo do uza mamono do mani je wa indai du we kure we re yona we re yasa aka wa indai takunu shamsu fi kabdi sama umono oy ora ini eh e sama suma yabda uzele fe ziyada ole mono dure ku huwe non otan wala nya dato min jihatil uhra juzi side sa yani uzi non no bede je uzi magri ya ndole kwa anye adato ino eizo ya jina horebe doka fe iza bada fi hadhihi ziyada o kija ala anya dato dore nyima yani adato nonin kana hadha waqtu zawal umono manseya ono umona ka oyo si jezina naam lɔk wɔktu salatu zuhur umme ana ka ɔɔbɛ ini rɛyi sali zuhur ok asman ke tali kana wawe de mewi de ka ɔdan koko isi tɛ naam lɔk wɔktu salatu zuhur umma sali zuhuri min al ahadis al mutaqaddima ini hadis ana ka dawe de yatabayyana ɔra hure to anna awwalu waqti zuhur o min sali pa fi zuhuri iza zallati shams ijo yoma re jidina wa mana utuman zawalu shams ake uh, oyora jidina meluhan kabli sama ono be oy mani jisi ono jisi hunne ina kana saman ono juweno ina taliktun dako wa ahiru waqtiha umbadira man iza sarra zillu kulli shay'in misluhu eje abesa uh, yani a bisa sabe ijo mo man ora ya e, asman ke enwuri mi godde e so na me aba mo mam no me le ko godo doki ay mudafa ilayhi zil alladhi yakunu inda zawal yani ije ije azu oge ije asu tebere ije asu ba ije asu na ga enwo yani uwe no za anyi ijo ya mo na jizi na were uwe no achie wa gobo lu uwe no dora godo asman kume godon

ọka liana zalika min musariati li amri llah ọka ima ni me ọnọ ini oihe na nwuni ọdọ oihe oisọbe ọda ana ikomo zọna wataala ọ metura ọrẹ sọka wasebe dọkọ fi hadisi ibn mas'ud ọ ini hadisi abdullahi ibn mas'ud radiyallahu anhu annahu sala nabi sallallahu alaihi Salam, ki ọ ha nebi use muri omenwọrọ dọrẹ mọ ha ayul amal ahabu ila Allah sabu koro anaika umar subhanahu wa ta'ala o sirianu kola as ala waqtiha doko no sala da ko tinuman en sala naika a ko do wa ya te jeze we ndai kuma wa se ba kweten وفي رواية عند هبان عند ابن هبان وقال إن رواية أنا يقول ابن هبان الصلاة في أول وقتها ويقول صلاة إنهم بابا أما قد ضعفه هذا الحديث عند بعض المحدثين إفاين أرهم محدثين ضعيف لفظا يعني أول وقتها ده يعني صحيح هذا amma ana je tare ho ana billahi zufa fa nasu ban as ana ka laysa fihi tilaf indal ulama ayni igahi ide ono ye ni kai anonon men nam dako an samu wa an jabir ibn samura adahu nabi jabir wa nabi samura radiyallahu anhu umuru inaira kana nabi sallallahu alaihi wasallam yusalli zuhur okay an nabi sallallahu alaihi wasallam o ku sali zuhuri iza dahada iza dahadat shams okay ana beke oy oman akome yasɔre ɔye ɔma na jiri na yani jɔ ya ɔma na ikisi yani ɔko ya kɛbɛ bɔra directly dɔka sɔmin ai zalat ijɔ ma na jiri na lakin ama fishi shiddatil har ɛnu ma na ikɛtɔ sɛ ŋura para ki ibran ame a nyɔni sheria kai ozohune ne bi salati zuhur sali zuhuri do na wɔ mɔnɔ yɔ ba ha ɔri ŋɛ ŋa wɔ do mɛ do na wɔ tete kie do mɔnɔ pɛlɛ ho do sɛ kɔ akaba nabi hurera radiyallahu anhu ada nabi hurera o muri na qala aka ke qala rasulullah sallallahu alaihi wasallam antum muri aka muri mo ngora dare mo haya idha stada al har o ka ana ke to ngora barake fa abridu bi sala salano huna nengo fa inna shiddatul har ago ka ngora en ta ba ngora seju min fa jahannam in rubu jahannam o wa hureben dak wal maqsud sabe obamba anas ka bil ibrad hunene

yani osinyima ta ka ko the intensity an e ko wo nyukata asman kama mi dia donc wa an yasirru litalun fa izil yamshuna fi o umawa dure aman umama oda o uhu oda o ma yaduna yanu ma kukuma la jisiana ana ke ọza ijọza arụ sadure kaye wa akwụta na ahụda ahụ ahụ n'ihi anụ ebe wa ata na ahụda wee recha ohi نعم لك وجمهور العلماء أبرابا إنه يعني على أن هذا الأمر للاستحباب أك إلى أنه نوي معنى كارنا معنى كابيشيان ويرى بعضهم الوجوب دل ينو لك إلى إلى سواب ألن يورو كا أذا دكا أنا يكاو يا يمورا wadakale wa ani pa na ya naka ka ana ka nyuma lazi ani air condition ani pa na yo dana we ka oya bo ya wa ku sala doro we ngono wa ku oni ka wa mekisala no hunene ago ka go woro we ngo ake abruju salati dale nyon le ka wadakale du bi fan wadakale du air condition ana ke to ngora don ngora yani sala no ago to mo ni sala alayhi salam so manu nye oisana sebe ede ono yen wa yustafadu domina la hadis oke ya shaifa no honu hadisanan annahu la yushrihu ibrad fil bard ka ebe nyo ni sheria kae inu na kete suhune ne ndore kaza tulete ka uko hunene no ole mna kore hunene wakazali wakadhalika idha lam yashtadda har aba meleme ana bika oyo oyo etonwura obo onyukata wa yuqaddiru hadha alwaqt ila an yakuna zillu kulli shay'in mislihi oke aba mehe omonon na ngunu munai kaye kuhusa bole koya asuman ka ugodon wata ban wadhalika lamma sabata fi sahih buhari alman kum hebete in eh, hadithu imam buhari an abi zar radiyallahu anhu hono abi zar mulu ina le qala ka kunna ma nabi sallallahu alaihi wasallam fi safar biya ya pa nibi umulu me ngona dare mo ha ino hurehi fa rada muazin an yuazin de ona he sala dis kono hian fa kala lahu don to mori kan average hunina hunan sala non summa arada an yuazin ala man la beka ona lebe tin sala ona lebe bare ma e sala no mosan fa qala lahu abrid don to moli sala alayhi salam doka hunene hatta zawi zillu talul poro uhu oda don le okoko bebe be sawi okura abonyonya no mawo lako hadha yadu nam loke fa qala nabi sallallahu alayhi wasallam da nabi loka inna shiddatal har min fahi jahannam awere oyi ŋura anaika eto maanu ŋura asijuan inni urubi jahannama wa hadha yadul asana asodo ka ila anna al-ibrad yani oyi hunani sala yakunu ila qarbi waqti asr bo kuna gurmo sali asri nan قال شيخ ابن تيميه رحمه الله يعني ابن تيميه مريم ما ينبغي وهذا يحصل لمن يصلي جماعة وقصانا آمان نيايا نايكا يكسلان جماعة ولمن يصلي وحده حتى نايكا أن يرى كسلان ويدخل ذلك النساء يعني إلى أن أنين أن أن من رم وكاي أن ميوان فإنه يسن لهن أو إن سنة يوا الإبراد في صلاة الظهر في شدة الحر كإسلان إن هنا أنا بكا أي نمنا كتوم ربك وقد استدل رحمه الله لذلك بأموم الهتاب oke osimi huja yani umuri mayan bayo ire ono nokan ire uh, ire anaika obe anaba aboda babe doki abridu hune nene ne wali annahu sallallahu alaihi wasallam agu kuntum muri sallallahu alaihi wasallam lam yu'allilu al-ibrad fil hadith ole be give reason kai o man ya ini hadith anan asaman me illa bi qawlihi ewa eso kakene fa inna shiddatal har min fahi jahannam oyi ŋura anayi ka ɛtɔ mani ŋura asi ya ini urubi jahan a hura ebe anamɛ kɔ bɔyan dɔke wallahu alam umuri ya yani wa waktu salatu asr ummi sali asr aka waktu salatu waktu salatu asr ummi sali asr yabda indama yakunu zillu shay'in misluhu ono nyima eno mona ikaye uhusa fakod warada fi zalika ahadis oka wele oitan yani oitonu misali asre seta ani hadis anaika ayebe inire onon dok al awwal oni papan hadisu jibril al mutaqaddam ona hadisu jibril anaika yasdawede wa fihi inan annahu sala asr fil yawmi sani o kusali asr ini eko yawa indama sarra inu manora ba zillu shay'in mislihi yani uhusa okura double okura yani yani okura boya uzeba wa qala ba'da dhalik awla manodo kaya ni muhammad sallallahu alaihi wasallam al waqtu ma baina hadha hadain al waqtain umana ni ona umana ka o ina kanu mai wonone yani athani hadithu huwa hadith abdullah ibn amr al mutaqaddam ona hadisi abdullahi ana wazi amna nare dawidin wa fihi inan qawlu nabi sallallahu alaihi wasallam ani oy kana kani biya kaka waqtu salati al-asr o misali asr ma lam tasfiru sham ana ka oyo yinyi mado biye ya ana ka e umawo oyo kunyukata dai kaba kuma ne biye ya goro ina ngoche لك أثالث أقوتا حديث أبي هريرة أنا حديث أبي هريرة رضي الله عنه أمور ينايرة أن رسول الله صلى الله عليه وسلم قال فلا تعلمت أمور أمور من قول دولة مهاي أوكاك من أدرك ركعة من الأسر أوني تلقى أنيا إنسى الأسر قبل أن تغرب الشمس قبل أن تغرب الشمس طوي دولة وانوته فقد أدرك الأسر أظن إسالي أسر أولا دولا يعني أولا ذات نمان yani abi hadisa nan hadisa ya na ka again doke fafil hadith al-awwal okini hadithi papa jala ahiruhu o me kodira man an yasir zilla kulli shay'in mislihi yani uhu abisa sabe o kwa bo ya uzeba wa fil hadith sane hadith huwa jalahu ila waqti al-ifrar dan shawna ngunu monaika o yesibiyen wafi salis ina huta doza hata magibu shan o rigad o showe kai isana tebe isini sire ono bi ijoyo ora anwachen dako wajul jamu baina hadhihi riwayat sebi ozi another kwago ina kani riwayata ka ban ma dhahaba ilayhi ulama ono sana ka ono yenen enen nan min taqsim al waqt al asr ina gahi o misali asr ila hamsi fadillatun anai konyo ban wa ihtiyar atanai kanye wa jawaz atanai ka za bila karaha dadiyo wa jawaz ma karaha atanai ka azadiyo wa waqtu uzr atai anai ka o monai kai agokoro inem kata asida ko koyno mabon qala nawawi rahimahullah alay imam nawawi umuri ma yamba naklan ana shafi'i yani oydo we hunne ila hono be azim imam shafi'i ok fa ma waqtul fadila aw ila umana ka ka ga umisala na ga isan ok umana ko na umana nyu banyen fa ha waqtuha ono be fa awwalu ha ono be mu wa waqtul ihtiyat umana ka umana ila an shay'in ok gana na ya asuman ke wa umana ka yani ila al-israr ana umana ka esi o esi bi abon ada koro ko bila karaha wa waqtu jawaz ma al-karaha umana da koro ko amadi ya uh, halu israr ila al-gurum ana umana esi bi ya abo poro do ko watan wa waqtu al-uzr umana ka umma be na ka en wa sha da da ka kon wa huwa waqtu zuhr ana be o ko ni muzuhri fi hakiman yajma baina zuhr wal asr ana ini hakia na ka o ko be ina ka ni zuhri on resale asrin li sabar agoka hure hibayan aw matar abika oriyado wa yakunu asr fi hadhihi al-awqat al homs ada o kada we kai sali asr o ko inu ma ehon ko wan o zo ko inu man fa in fatat bi ghurubi shan ana we ka o torobo do ira anweten pe ya kodo esalono ono da akwa akwa awo sali o isuta o ben e bi sala na kodo ko man kultu abu uh, عادل ابن يوسف الأزادي وقوم ما يدل على كراهة تاهيرها إلا ما بعد الإسفرار إسانا إكا أو سيدوكا إيو قلولا تلتة بولو دولا فرمونا إكا أو يسيبيه ما رواه مسلم عن أنس رضي الله عنه أنا سنا إكا إمام مسلم ما دوه هنو بأنس ana wazi mali kumbulu ina ile kala akisamitu rasulullah sallallahu alaihi wasallam yakun ma wontu mulu mulu mwana dole muhammad kakae tilka salatul munafiq ona wa salim munafiqin yajlisu yurakibu sham do yatu do mani rai hata idha kana baina qarnay shaytan ijara nguna kane yani opanye ewe e shaytan kama fanakoroha okado kwete fanakoroha arba do zibenye te upena la yaskurullaha ila qalilan ọ moitama mori ni salono ya yani dole ka oyo kwa ba mote do se ko ehi ha osono so ka ya ndoro kokwo oba bele me waqtul isfira na ko imane se bi ye e ya enu mawo yani waqtul jawaz ma al karaha awen naam doki istihbab tajilha wala ma al game oka oisho enisho ka sale asri ahi ko odakale ya nyiguhi okay an anas radiyallahu anhu adawno anas ana uh, wazi malik mulu inaira qala aw ka ke kana rasulullah sallallahu alaihi wasallam aw oh, kuntum muli sallallahu alaihi wasallam yusalli asr wa shamsu murtafi'a haya okay kuntum muli sallallahu alaihi wasallam aw oh, ko sale asr aw ido mani ka hele dule ka aw aw inyo hwe ino mabo dake fayazhabu zahib ila awali okay ọrọ náà ka a na ọ̀n ní aha náà ka yẹ e, ẹza ní ehida nìhi fayatihim do ni tuwa wa shamsu murtafi a yani awali do ọrọ náà ka ọ irusi ni tuwa dánú tẹkura aha náà ka ọ̀nà tẹkura ọkẹ wa shamsu murtafi a dáa ka ọyẹ bana ma ni kura jẹ ẹnu ma wọ ọyẹ ọyẹ ma ni ọyẹ ma ni kahi padàkì. dɔk wal awali aake awali amakinu fi atrafil medina ɔnɔ wa hanae kae oto tɛkura ɛɛn قال شوكاني رحمه الله إمام شوكاني مولي ما ينبع والحديث أوكي حديثنا دليل على استحباب مبادرة بصلاة العصر أول وقتها أوكا أنصزو كاي إيش يوكا دوكو صلي العصر إنو مبابان لأنه لا يمكن أن يذهب زاهم أوكا غوكا إيبوسي كودنا نا أو نا بعد صلاة العصر ميلين وثلاثة دور سما إليها أبكا وسما إليتا والشمس لم تتغير bi safra wa nahwiha de oyi oyi balatini oyi bi yeyi abisana ikowini illa eho bobi kaye iza sola asru hina sorra zilla kulli shay'in mislihi eho boku sale asru inu mona ka uhu abisa sabe ora ya peji usana dako mimma yadulu ala istihbab al mubadira fil yawm al game oksana soke ishoka odojuntukwa eni ekuya naika anyeguhi ma sabata nabi eh, mali rọjà lọ anu ọ̀nà fún àìkú hẹ pẹtẹ hónú bẹ adimali omúlò yìí náà rẹ kọ́ọ̀lá ọ̀ kàkà kún nàmọ́ àbúráìdá ẹnlẹ́ yàfi búráìdá fi gọ́dọ̀tì ẹni rẹ kò fi yọ́ mìzì gẹ́m ẹkọ́ náà ká anyé gòhì fakọ́ọ́lá lọ́tọ́ mọ́ríkì bákàrò bí sọlá tẹ̀lé asọ̀r hẹ́yìn ni ẹ̀ e, ọ̀ kò sálẹ̀ asọ̀r fẹ́yìn náà nàbíyà sọ̀rọ̀ ọ̀lẹ̀ sọ̀rọ̀ àhú kan níbi kọ́ọ̀lá ọ̀ kàkẹ́ máa ń tọrọ ka sọlá tẹ̀lé asọ̀r ọ̀hún náà náà sálẹ̀ asọ̀r fakọ́d hábitọ̀ àmàlú ọkọ̀ọ̀lá ọ̀rọ̀ àjàká dókítà ń bí ọ̀nà ọ̀yẹ́ka ihtalafat aqwalul ulama fi ta'dil salatul usta oke onoye ne ene enyi oije nwunye ene oije ehe heri sala na ikai ahio salatul usta salobina kana warjaha anajiri eterehu inire onon annaha salatul asr ono isali asrin فقد صرح بذلك على حديث منها أما لا هريتها إلى أن كان نبي صلى الله عليه وسلم لحديث نايكا إيرو إنان أني awalan ani papa an ali radiyallahu anhu adahu nabi ali be muri inaire ana nabi sallallahu alaihi wasallam ibaraktara ni be muri amengwa dare mo ha kola yom lahza o ka e ko yana ka a se kure ko ahata mala allah kuburahum wa buyutahum umma subhanahu wa ta'ala uhiya ukutani ni atili hiya ni naron era kama shagaluna azman kame kozigi an salatil usta huni sala obina kana hatta gobati sham toro dɔɔ ŋmɛtɛ wa fi riwaya ini riwaya nye sagaluna salati wusta salati asr e koorigi ina salaf na kana ana ka salon no ona wi sala asrin yani riwaya na riwaya imam buhari atena wabe dɔkɛ wa ibnu mas'ud a dɔhɔn bi abdullahi ana wazi mas'ud bɛ kɔɔla aw ka kɛ habasa almushrikuna rasulullahi sallallahu alaihi wasallam mushriki enne zaje on to mori sallallahu alaihi wasallam ani sala yani honi sala yani asr sali asr hata ahmarot shams aw asfarat polo do kuma ni eh, do yivi o do ko do ya asman ko do ile awo polo do reddish o yellowish fakala rasulullah sallallahu alaihi wasallam onto mori omulo me ngora dole mo ha doke shagoluna an salatul wusta salatul asr ela ko zigi ni salab na kana annabi sali asr mala allah kuburahum naran omulo nawa do hikuta ne aw hasha allahu ajwafahum wa quburahum nuran umuri ohia ihla kanani atukuta ni da kirosi hiyan ilay sala sanore ka ono waqtu salatul maghrib ono we umma sali maghribin okay yabda awwal waqti salatul maghrib okonyima umme papa e sali maghrib iza gobati shams ijoya omani watekene wa ahiru waqtiha umodilemi e sali maghrib ila magebo shabakal ahmar ejile tokoru ọ̀nà ọ̀rọ̀ ààrẹ nwẹ̀tẹ̀ yàní ọ̀nà àmánivi ọ̀yọ́ màrà ọnụ òyìnbí ọ̀nà ẹ̀dọ̀ nwẹ̀tẹ̀ ma àmánivi yéé yà abụọ. so ọ̀nà ọ̀rọ̀ nwẹ̀tẹ̀ omi ìṣá ìwọ́tù abụọ. Dọkị ala arjahal akwal ẹnìlẹ̀ aná jẹ́ abdullahi ibn amr osan banaya agobe hadise abdullahi anabadi am radiyallahu anhu omolo hinaire anna rasulullahi sallallahu alaihi wasallam fadaktara onto moni omolo mengola dare mo hayo kola o ga ko waqtu salatul maghrib yani waqtu salatul maghrib o ko misali maghrib idha ghabat ash-shams ma lam yagibu shaba ono we monaika oyora nwete poro anabika ili tukulu no ono ile nwete yani hadisa non imam muslim ono mani dawen

ine hanu monare se kon kola nawawi imam nawawi rahimahullah umuri mayamba ya fa huwa yadullu ala istihbab ta'jil bi salati maghrib na afedo ka abo ko ono no afedo kai e, salim maghrib isho e kai ejuntukwo e yani oyo manu wata akwo قلت عدل ابن يوسف دوكا انا كاكي وقد وردت احاديث ọkara anyị ahadis hadis anaghị kerụrụ musiri hatun anahụrụ etwehe yani oishio anaghị ka eishio ka salonon eju ntụkwọ faminzalik ọkọ inan awalan onye papa an rafe ibn hadij radiyallahu anhu hadis anaghị ka ọhụrụ bi rafe anawazi hadij omori oyinayọ kọla ọkaka kunna nusolli ya kusala ma annabi sallallahu alaihi wasallam lele annabi al-maghrib yani sallallahu maghrib yani e kusala ila nabi sallallahu alaihi wasallam salima ge fa yansarifu ahaduna aw ka ornyo nyaay do jisidana wa innahu la yubsiru mawaqi na e, na bilhi oke ozonno amani napa yani wa huni salono amani shapa donin ire iropono na nwete yani eto ikle na kai wa man kopa donin opa ono omeru se iro na nwete were sasana sodoka salim magrib be juntu ko aname ka wakso uh, eh, mawaki nablihi ahono pan na nwete ome ko onyangulen eto ya nile hole wa kucho pa onyan da pono na nwete doki sanian hadisi ohowa anaika owe inile owe an atiya amir radiyallahu anhu we atiya we anabozi amir hinailo sallallahu alaihi la tazallu ummati bi khair al ummam en neva je ini oye ino ida yani ile so ida o be jisi ko de ya luman aw ala fitr aw ala fitr fitratin okay en neva je ini oye ya isanai kai o fitra uzie wonon anabur kaden mehe ma lam yuahiru al maghrib ana bika enne mazi salim magrib turete hatta tastabiku nujum poro lela turete poro dozo mamani chiyehe sio ana bika eba kusala tobe de dozo mababe ezene eiba ini oyi ini ile soida ana bika enne sala turete poro de to tohe uh, uh, daika ijuzo mawara tohe ijana ensese kuba kwa salim magribin ana bika enne zumani me enne yi ni oisana hi oiza oba be oba ene ba hunan daga wa ule ko da kale yo bene waktu ramadan o da kale ya kuma ramadan yan yani aka wanale duwa wana kusala ele ga ka wa ku ci abo olele hete onre eko do za bani hine ejo wa ci ho do sposta te sali magrib ka hunya ba ki sha ijon yani just eat light food che another ka de bina oboro mi o ibiza che ando manire do me ko wala nare na abinya na ko do gwen abinya na ko ejo na ora ko de yani wa ali odo gwen do ken yo ko le na ada ka o ma yen sala ko kuma na yen mali nu o se chana wa ho ro go la nya da ro ro like ka on lo ke de na je to man lesson na ka wonya ni we kire nu muadi ni muadi me ka ke allah akbar la ka ogedo na dare na ye azkara ah, na kame o oh, here so eska eh, orojun tu kusali maghrib an umman do ina kane umona ke oyora nwete poro ile tokoru do no re nwete here umman obonon yani umma ko tete yani sali sha ya na nasin lilo ka ya yan zo roshan ire yin musalanon da ya zakwa ko da ajinin amma umma subhanahu wa ta'ala ore wa wa sumo na tete so iba jebe na na ka iwe aiwo choni ka ni sala ni an mero ka ele enyo question awe won bora sala ni question ni ye enyo se ka ni sala kitabu salat this is an introduction and ya amen sana weke ọdọ enyi yani ye le nyanwo royce through eh, uh, esala na won iba ewa jeben andi ahi omo subhanahu wa ta'ala ono tinyo da je nimo do tinyi je ni sala ido mori ohi petai because wele uh, sala wahuwa huwa imadu din ni otu obe ya dino nono sagoba ule ka oni kawa ko ebo eh, iko kene yani ni wa ko kama salaha nabi sallallahu alaihi wasallam asuman ke annabi sallallahu alaihi wasallam o meme ko sallallahu ona ndure ke yani kitab on shana no wa very important kayaye because all all right we are still found wanting in a lot of things it's all all o eje wo it's all all on yes kaya hona yelo hona same agoka salon ya ko anyi ahana ke oje ha ona ndoni ke wenon alaka wa to zuri di antoide abamen read and wa kasa esala amemoro koya ya hiyo mwana wa taala ono tinya da jemno do tinye je subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk laka yani awel sanaika o ila nanan laka ajma'u e umekwa goen in anta shafaitani ana ka wa mukwame فقال دجنا لك إني لا أشفي أحد مما مقدر يعني إنما يشفي الله تعالى أو نامك ونبم